ẹ̀rọ newspaper ẹ̀mú gàrí ọ̀sán o sorry ẹ̀rọ newspaper o ẹ̀rọ newspaper ẹ̀mú gàrí ọ̀sán vendor okay sir. ah mr man do you know what you are doing this is last year newspaper now ah ṣe throw back, sir what do you mean throwback. àwọn àwọn tradition kankan náà ni ẹ̀yin eh, fake fake fake fake vendor yìí fake ni wá mind our mind carry the real vendor gbogbo ilé táwọn ṣe iná à ń try àti package ara the real one is coming out vendor the movie number one ọdúnladé adékọlá àwọn olóṣèlú bàbá mi tó bá ti di september seven ẹ hit cinema tí cinema bá wà nù yàrá yín ẹ hit ẹ tó bá wà lẹ́yìn kùlé yẹn hit everywhere you see cinema just go in there the vendor the movie is a very very interesting movie i bet you ẹ ní regret ẹ bàbá mi. gbẹgbẹgbẹgbẹgbẹgbẹ àwọn yẹn gangan ló ń sọ òṣì ni wọ́n ń ṣe yìí.